alákùnrin mẹ because wọ́n ń wo period yẹn láti fi lọ sáré ṣe àwọn nǹkan míì àwọn nǹkan míì yẹn wọ́n ń gbàsìkò tó jẹ́ pé àti mèkè wa kò wá fẹ́ rọrùn tó ń sábà fà nìyẹn. وعليكم السلام ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته رمضان في انتظارك يا ابن السنوسي نعم نفس المشاورة نعم حول الوقت أيوه عليك السلام هاتي هذا ولا هو بنفسه يبوح براي نعم نفس المشاورة وعليكم السلام ورحمة الله نعم صلى الله عليه وسلم دادا نعم. وعليكم السلام جزاكم الله خير á ti sílẹ̀ tí wọ́n lára bí. ẹ jẹ́ káwọn bàbá wa sọ̀rọ̀ náà. gbàtọ́ ẹ pé gbà ń bọ̀ wọ́n sọ pé ah, ti tàn ọ́ ti tàn tàn. Ah, <laughs> ẹ jẹ́ káwọn bàbá wa sọ̀rọ̀. sàwọn aleykum amọ̀tẹ́lá ìtẹ́mi ilé mọ̀ wá lábàá ni wípé kí gbogbo akún fún àdúrà fún musaati wa kọ́lọ́nlọ́jọ́ ni màá bá a fún lókun àtagbára nítorí wípé gbogbo ṣíṣe kìíní ọwọ́ wọn ló wà gbòǹgbò ẹ̀ ọwọ́ wọn ló wà okun agbára kọ́lọ́nlọ́jọ́ ni bá a jogún ẹ̀ fún nítorí gbogbo àsìkò tẹ́ ń sọ yẹn bí àlàáfíà ara ṣe rí ńgbà náà ó tún pọ̀ sí jù ní ìsìn so gbogbo ń tá a bá sì máa ṣe tá a la fà yẹn ká má yọ sí ẹ̀yìn ọlọ́run lọ́jọ́ ni kò ní fi ṣan ara wa dè wa so àwọn tó máa wá látọ̀nà jíjìn àtàwọn tó wà nítòsí àti débí kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe pé ká débí kárí kan tó dáa mú lọ sílé gbogbo ń tá a bá sì rìn bí ọlọ́run lọ́jọ́ ni á jẹ́ kó jẹ́ èrè fún wa níjọ́ gbéǹde ànírídájú aburú ń inshallah gbogbo yọmọ ahad inshallah alkarim tí mo bá ti wà lẹ́kọ̀ọ́ màá wá kásùbà mi inshallah a máa dúró títí di seven o'clock inshallah alkarim gbà yẹ òun ó ti yọ inshallah àbí kò ti fẹ́ máa súnmọ́ àti yọ péyàn ó fi yan rákà méjì tí à ń retí so inshallah al alkarim kí ọba adẹ́dà kó má fi àlàáfíà dùn wá náà ẹ ti sàn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí àwọn elétò tiẹ̀ sọ̀rọ̀. kọ́lọ́ ọba kó bá a ṣe. kọ́lọ́ kó bá a ṣe àlékún àlàáfíà fún yín àlékún ṣàlékún ìmọ̀ni fún gbogbo wa kọ́lọ́ ọba kó gba ògbó yìí tí à ń kọ́ yìí kọ́lọ́ ọba kó bá a ṣe ni kó gbà níbàdàn fún wa kọlọ́mùbá kọ́ bá ṣe àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún yín àti okùn. gẹ́gẹ́ bí ìgbà tá à ń ṣe ní ṣítà ọ̀gọ̀rọ̀ èèyàn náà ní àǹfààní táwọn rí pẹ́ lásìkò tá à ń lò ń gbà yẹn pé ó ó bá wọn lára mu púpọ̀ ló ti ìgbà tó di pé àsìkò yẹn ń yẹ̀ báyìí torí pé àwọn ohun tó ń ṣẹlẹ̀ látara pé àwọn ọmọ ìyá mi tán bá tẹ̀lé lómi ìwà tó jẹ́ new person ah, pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn ń gbọ́ tó dábàá ẹ̀ kí ló dé tásìkò yìí ń ṣe ṣégeṣége ṣótiyé mo ní nígbà míì bàbá máa pè wá pé ṣáwọn èèyàn ti pọ̀ níbí màá láwọn èèyàn tó yí wà bí ò ti pọ̀ púpọ̀ ó lè jẹ́ pé láàrin gbà yẹn àwọn náà tó ń sùn lọ <laughs> àbí káwọn ẹlòmíín tó káwọn mọ́lé tó gba nǹkan yẹn máa ń fà nígbà míì bọ̀tí àṣùbà yẹn gbàtà yẹn sọ pé kí ló jẹ́ tásìkò yẹn tó fi wà rẹ́gúlà mo ní ibẹ̀ náà ti ń kí sobo ẹ̀ kò possible kan máa kásùbà ń bẹ àfi tí wọ́n bá sí lẹ́kọ̀ọ́ so èmi náà fara mọ́ àti base lórí àdéhùn tí wọ́n fi kọ́ wa pé kọ́lọ́mùbá kò fi àlùbáríkà sí nǹkan tí ọmọlẹ́yìn bá ṣe ní ẹ̀yìn àṣùbà kọ́lọ́mùbá kò ṣe gbogbo àsìkò tá a bá gbé sí ilé làwà wá. àti fi ṣàkóso súnà kan wà tí à ń pa jẹ tó dẹ́ pàtàkì òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní kílù fẹ̀yìnà ṣayatin látàkìl ẹ̀sùn ọ̀sán àwọn àṣayatin ni wọ́n ẹ̀sùn ọ̀sán kẹ̀lú lásìwẹ̀ in most cases àwọn èèyàn kùbẹ́ẹ̀lì zuhur ni. àwọn lomiin fi sí bẹ́ẹ̀nà zuhur wàlẹ́ asùn tá a bá kúrò ní halkọ ní around zuhur àti sun kailula ò possible mọ́ mọ́ọ̀sì kailula tèmi around twelve ló máa ń jẹ́ so èmi ń fà látara rẹ̀ pé àyàrá mosques torí tí màá sábà fa àyàrá tèmi ni pé kí n tẹ àwọn sunan mọ́lẹ̀ mathalan ó yẹ kéèyàn tètè sùn kó lè bá a tètè jí issues lè máa ṣẹlẹ̀ ńgbà mí àní sùn until two thirty three débi pé ọ̀kan náà ọmọ ya ní ah, sheik ẹ tiẹ̀ e máa pa fóònù mo ní tá a bá pa fóònù láàrin ìgbà sígbà yìí ilé tí ó ti dàrú kílẹ̀ tó mọ́ kò ní kò ní ṣe kó ó ní ok jọ́ kejì ó ṣẹlẹ̀ sóun náà òun gangan gan fúnra rẹ̀ bàtí òun àti ìyàwó rẹ̀ tí wọ́n jọ ń pò lóní ọ̀dà ìyàwó ní tí ẹ̀já pé bàbá lọ́ba pè ìyàwó ló pè wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn a sọ̀rọ̀ wọ nǹkan bíi two o'clock <laughs> wọ́n á fún mi ní ah yìí tí ẹ ẹ ń bí ẹni pàápàá irú ìgbésí ayé wòlé lé mọ ni jazakillah khair haza wa ṣe ọ̀nà so that gbàtílẹ̀ ọba àfi mọ́ eh, kí ló yíṣẹ́ lára àṣàlám sọ ara náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ tá a gbọ́dọ̀ fún tá ń dín fẹ̀tọ́ yẹn dùn kí ni ara ó ṣe ara náà yóò revolt so inshallah al-karim ama kí níjọ́ ahad ama kasubambi adam i expect to pé inshallah by seven katide ó wá pẹ́ wá tán po eight now na seven wa okay wọ́n ní ká má change ẹ̀ ní kò ní seven yẹn seven hmm. torí nígbà yẹn náà tó bá yẹ pé oró márùn-ún la rí àwọn bẹ̀rẹ̀ rọ̀ lọ bí ìgbà tó yẹ pé yẹn ló ń fa àwọn yẹn wá láì nígbà tí wọ́n fi tóbi thirty minutes àwọn yẹn ó ti wọ́n ti dé sí so that ìgbà tó máa ń fi wọ bíi ten question and answer ti máa bẹ̀rẹ̀ tí àwọn máa ń béèrè nǹkan míì àwọn tí wọ́n ṣáájú sọ pé ah wọ́n ti sọ̀rọ̀ nípa yẹn kó tó dé ni so ìgbà tó bá di next halqa òun náà ò ní fẹ́ na so inshallah al-karim kí ọba adẹ́dà kó bá fọ́ síbẹ̀ na na tá a bá ní question kàtàkì méjì kàtó na. na.

tì wọ́n sẹ́yìn ẹ̀já gbọ́ ẹbẹ̀dí ṣé ọmọ Abdullahi wà lókè. Naam. Naam. Okay. Kíkọ wa ń kọ́. Kíkọ. شاء الله. Any other thing? نعم. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم دخل المسجد فدخل رجل فصلى فسلم على نبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم فرد وقال ارجع فصل فإنك لم تصل فرجع يصلي كما صلى ثم جاء فسلم على نبي صلى الله عليه وآله وصحبه وسلم فقال ارجع فصلى أرجي فصلي فإنك لم تصل ثلاثا فقال والذي بعثك بالحق ما أحسن غيره فعلمني فقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم إذا قمت إلى الصلاة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا وافعل ذلك في صلاتك كلها أو كما قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم صعبيني Abu Huraira radiyallahu anhu ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ mọ́ṣáláṣí ìgbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wọ mọ́ṣáláṣí tó wà nínú mọ́ṣáláṣí báyìí fadakhala rajulun arákùnrin kan ó wá wọ mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wà ń bẹ̀ fasalla ó gbó kírun tán fasalem adanabi sallallahu alayhi wa alihi wa sallam ọba salama soji sallallahu alayhi wa sallam farodda rodda salam òjíṣẹ́ nasara salam dáhùn salama yẹn wa qal òjíṣẹ́ nasara salam wa sọ fún yìí pé irji fasalli lọ tún irun rẹ̀ ń kí fa innaka lam tusalli torí wípé o tí kírun o faraja yusalli kama salla ó wá padà ó lọ túnrìn yẹn kí bó ṣe kí lákọ̀ọ́kọ́ thumma jaa fasalem ala nabi sallallahu alayhi wa alihi wa sallam ó wá padà wá ó tún sálámà sójì sẹ́nà sallallahu alayhi wa sallam faqala rasulillah sallallahu alayhi wa sallam òjì sẹ́nà sallallahu alayhi wa sallam tó wá sọ fún yìí pé ẹrìjẹ́ padà irun yẹn kí fa innaka lam tusalli torí o ì ẹgbà wa yìí sọ pé ó ṣe báwọn lẹ́ẹ̀mẹ́ta fọkọ́ọ̀là gbà tó ṣẹlẹ̀ kẹta yìí tán tó jíṣẹ́ náà sílá sílám tó ń dá padà bẹ́ẹ̀ fọkọ́ọ̀dà àwa sọ fún jíṣẹ́ náà sílá sílám walladhi ba'athaka bil mo fi ọba tó fi òdodo rán ẹ sí ẹ̀dá mo fi búra ma uhsinu ghayruhu ẹ̀yìn lè kí dáa jù báyìí lọ bí mo ṣe máa kí máa nì. fa'allimni wàá kọ́ mi bí n ṣe máa kí. faqala rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sọ fún yìí pé idha qumta ila salat tó o bá ti dìde pé ó kí o fẹ́ kírun fakabir ṣe takbiratul ihram tó bá ti ṣe takbiratul ihram tán lẹ́yìn rẹ̀ thumma iqra ma tayassara ma'aka minal qur'an wákàntí ó bá rọ̀ ọ́ lọ́rùn nínú qur'an thumma rẹ̀ lẹ́yìn ìgbàyùn kó wá lọ sí ruku hatta tatuma inna raki'an títí tí ọkàn ó fi balẹ̀ ó lọ ruku òun tí ọkàn balẹ̀ sí tó balẹ̀ sí déédéé fún mọ́rfà lẹ́yìn ìgbàyùn kó wá dìde kó lórí ruku hatta ta'dila qa'iman títí tí. tó fi nàró dúró dáadáa ní òòró nígbà tó bá dìde kúrò lórí òrùkúta fún masjid lẹ́yìn ìgbà náà kò wá lọ sí sùjádà hatta tatma'inna sajidan títí tí ọkàn fi balẹ̀ kìí ṣe pé ó sáré ṣe ó ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù ọba máa sùjádà bẹ́ẹ̀. thumma rfa حتى tatma'inna jalisa kó wá tún dìde padà kó dìde kúrò ní sùjádà ní dídìde tó jẹ́ wípé ọkàn balẹ̀ kó ti dìde ó wà ní jókòó waf'al dhalika fi salatika kulliha bá a ṣe júwe rẹ̀ yìí ó ní kó o ṣe ṣe ní gbogbo àwọn arákàrún rẹ̀ tó kù àwọn afáà ń pe hadith ní hadithu musihi salat hadithu ẹni tí ó ṣèrun kí tàbí tí ò kírun dáadáa tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wá kọ́rẹ́tì níbi ó ṣe kí ẹgbà wa lórí rẹ̀ pọ̀ gan èyí tó kéré ń bẹ là mú wáyé nínú àgbà wa mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làwọn sọ fún un pé tó o bá ti ṣàlùwà látàn kọ́ wa dojúkọ kíbla nínú ẹgbà wa mi ó tún fọ́ wẹ́wẹ́ jù báyìí lọ torí wípé àsìkò ti lọ díẹ̀ a fẹ́ mú ṣókí rẹ̀ wá náà ìjókòó wa níwájú oríkèéríkèé kọ̀ọ̀kan á fọ wẹ́wẹ́ kí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ lórí àwọn oríkèéríkèé yìí inshallah alkarim tá a fẹ́ ṣe wa hadha hadithu jami fi salat hadith tá a mú wáyé ó jẹ́ bí general hadith tó ní ṣókí lápapọ̀ lórí yẹn. tá a bá ní kí a ṣe àlàyé yékéyéké ní n ta sọ ní ṣókì nínú rẹ̀ ní istiqbal al-qibla kíkọjú sí qibla tá a ti mú wá níjòkó sẹ́yìn wípé májẹ̀mú ni fún ẹni tó bá rí pé a qibla ni kò dojúkọ a sọ wípé àwọn tí wọ́n bá wà ní kaaba kí wọ́n fi rí kọ́bílà sójú báyìí ọ̀ràn yẹn ni àwọn tí wọ́n bá wà ní maka direction rẹ̀ exactly ọ̀ràn yẹn ni àwọn tí wọ́n bá wà ní Madina òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ma bayna al-mashriq wal-maghrib ntí bẹ ní àárín ìwọ̀ àti ìlà oòrùn ní kíblà tó ń túmọ̀ sí wípé direction ni kìí ṣe ọ̀gán gangan bíi tàwọn tí wọ́n wà ní Makka tàbí àwọn tí wọ́n wà ní wájú Kaaba àwa tí a bá wà ní tààsí ní Madina na direction yẹn náà ni n tó pàtàkì mo nínú àwọn fáyidà wà wípé nínú kí ọba adédọ̀lá subhanahu wa ta'ala àwọn DSTV dish east ló máa ń face tá a bá ti move díẹ̀ ìgbà tó jẹ́ pé direction kibla ní orílẹ̀-èdè wa ń bí bí north east ni tá a bá ti rọra yẹ̀ sí apá àlàáfíà díẹ̀ yẹn left díẹ̀ yóò mú direction kibla ní Nàìjíríà ń bí so kibla àfẹsẹ̀ kibla. kibla. ثم القيام لمن يستطيع إلا وإلا صلى قعيدا ẹni tí ó bá jẹ́ pé ó ní okun lára ó lè kí ní òru tí ṣe wípé ó ní àìsàn tàbó rẹ̀ ọ̀ranyàn ni pé kó kírun lóru ìrun tó bá jẹ́ pé ìrun ọ̀ranyàn ni. tó bá jẹ́ wípé kò lè kí lóòrò àti dúró kò rọrùn àyàfi kó fara ti nǹkan ntí ó jẹ́ ọ̀ràn yẹn lé lórí ni wípé kó jókòó wọ́n ilẹ̀ yẹ́sítẹ́tẹ́ tí ò bá lè kí ní jókòó fàlẹ́ jẹ́m kó kí ní ìdùbúlẹ̀ sápọ̀tù wọ́n yẹ́ ni wí sọ́láàtì bi qalbihi duna talaffuz biha yóò dà ní àrùn tí ń ké nínú ọkàn rẹ̀ tí ì ṣe pé yóò fi ẹnu wí síta yóò bẹ̀rẹ̀ ẹnu pẹ̀lú bẹ́ni tó wà lórí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ ni allahu akbar wa yarfa yadayhi ma takbir yóò gbé ọwọ́ rẹ̀ sókè pẹ̀lú takbir tó bá ṣe wayaj'aluha hadwa munkabai yóò fi ṣe ọ̀gángan ibi èjìká rẹ̀ wa rubbama kana sallallahu alayhi wa alihi wa sallam yarfa'uhuma hatta yuhadhiya bihima furu'a udhnay nígbà míì òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ń gbé ọwọ́ yẹn sókè tí ó débi ìbẹ̀rẹ̀ etí yóò gbé sókè bẹ́ẹ̀. نعم ويدع اليمين على اليسرى yóò gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lérí ọwọ́ sí rẹ̀ ìmà kó ṣe báyìí tàbí kó dì mú báyìí náà kò sí ẹ̀rí fáwọn tí wọ́n ń ṣe báyìí kò sẹ́rí fún nùsùnà ibo ni ó dẹ̀ gbé sí àlà àyà ni ó gbé sí kìí ṣe dodo tàbí kùn ètò fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa mú àwọn ọ̀rọ̀ wá lórí rẹ̀ létà ní wípé kó fi ọwọ́ yẹn sí àyà. maal hars ala nazri ila maudi sujud pẹ̀lú gbìyànjú àti máa wo ibi tí yóò forí kàn tó bá fẹ́ ṣe sajda ẹni tó ń kírun kò yí máa wo apá ọ̀tún kó máa wo apá òsì wọ́n béèrè eléyìí rọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ni tí ó rí sọ sí téèyàn bá ń kírun kó máa wò yín wọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní ọ̀nà tí àṣetánì fi ń jí nínú ládàá àwọn èèyàn nìyẹn ìyẹn ni wípé irun yẹn ò ní ní okun lára ní bá a ṣe fẹ́ kó ní ṣáàdì rántí pé a ti sọ síwájú à bá wọn sọ nígbà tó bá yá torí <coughs> tírà mẹ́ta wà lórí irun kíkí èèyàn gbọ́dọ̀ kàkan nínú ẹ̀. E aslu sifatu salati nabi sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ ìyá tíra lórí bí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ṣe kírun láti bi takbir tó ti ṣe takbir tilẹ̀ ihram títí tí ó fi sálámà bí ìgbà tó jẹ́ pé òun wòjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam báyìí baba aládìrí sheikh muhammad nasiruddin alalbani tí wọ́n ṣe gbogbo oríkèéríkè kọ̀ọ̀kan wọ́n mú ọ̀rọ̀ òjíṣẹ́ nasa asalam tó pọ̀ wá lórí oríkèé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n dẹ̀ mú àgbọ́yé àwọn àáfàá wa léètọ́ pọ̀ lórí rẹ̀ èwo ló mú èwo ni ò mú wọ́n ṣàlàyé tó pọ̀ ìdí mẹ́ta nìyẹn lára rẹ̀ wọ́n tún wá ṣe kan léè tó jẹ́ wípé ó mọ níwọ̀ntúnwọ̀nsì wọ́n ṣe yìí ní sífẹ́tù sọ́láàtì nàbí sallallahu alaihi wasallam wọ́n mú un lára èyí tó fẹjú ní onídìí mẹ́ta yìí lẹ́yìn eléyìí wọ́n wá ṣe talkhis sífẹ́tù sọ́láàtì nàbí sallallahu alaihi ṣókí ọ̀rọ̀ nípa àpèjúwe bójìṣẹ́ lásàlá sálàm ṣe kírun láti bi takbir títí bi di taslim tí ó jẹ́ pé wọn ò fi bẹ́ẹ̀ mú àwọn hadithi wa léè tó jẹ́ wípé ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ ó lè má fẹ́ ní àsìkò láti máa sọ pé òun tọ gbogbo pinpin tí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tàbá àfà yóò fẹ́ máa tọpinpin rẹ̀ yìí kí ni sátìẹ̀ tó wà náà kí n tiẹ̀ wo bó ṣe rí kí n máa bá tèmi lọ ìyẹn ni ẹ̀kẹta inshallah alkari ọ̀kan nínú àwọn ọmọ kéwú hadi òun náà wàá tún ṣe gbìyànjú kan ó wáá ṣe ní question and answer torí wípé káfí nǹkan ṣe question and answer ó máa ń sábà jẹ́ kí ẹ̀kọ́ kó jókòó lérí ju kákan gbélé bọ̀rọ̀ gidi lọ tá a bá rántí Allah subhanahu wa ta'ala ó fi eléyìí gan kọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam látara pé kíni nínú ẹgbà wa tó wá nínú sunna wípé àwọn sàbẹ ní àwọn jókòó níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam jọkan arákùnrin kan bá jáde wá irun orí ẹ̀ ó dúdú kijíkijí aṣọ tó wọ̀ ó funfun níníní kò sẹ́ni tó lè sọ wípé àpẹẹrẹ arìnrìn àjò wà lára rẹ̀ ó dẹ̀ dé ó jókòó síwájú òjíṣẹ́ náà sallallahu alaihi ó fi orúnkún rẹ̀ ti orúnkún òjíṣẹ́ náà sallallahu alaihi ó fi ọlá rẹ̀ ó gbélé e tíì ìtàn àpọ́nlé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀sìn kí ni gbàgbọ́ kí lẹ̀sìn gan kí làwọn àmì kọ̀ọ̀kan ńgbà tó ṣe léyìí tán wọ́n ló dìde àwọn ṣe bí ìgbà káwọn máa lè lọ káwọn tiẹ̀ fi bọ́yá káwọn bí léèrè bó o ní tiẹ̀ ṣe jẹ́ o làwọn bá wà tì òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wá sọ fáwọn wípé jibrilu nìyẹn o ó wá kọ́ yín lẹ́sìn yín àwọn question òun béèrè òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fèsì bójíṣẹ́ ńlá ṣe ń fèsì ló ń sọ pé bẹ́ẹ̀ ni wọn láwọn wá ń wojú ara wọn pé a ó ń béèrè bóyá iṣẹ́ náà ń sa ń fèsì sallallahu alaihi wasallam ó ń sọ pé bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ kéwu sheikh muhammad nasiruddin al-albani rahimahullah rahmatan ó ṣe tíra torí pípàtàkì rẹ̀ ó ṣe ní question and answer n tí gbogbo àwọn àáfàá yòókù náà sọ lórí àwọn oríṣiríṣi báyìí wọ́n mú wá wọ́n dẹ̀ fi àlàyé sí i pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn àfa méjèèjì ni tó jẹ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ààrò tó ń di súnà mú ní àsìkò tá a wà nínú rẹ̀ nísìn sheikh muhammad nasir al-albani abunafillah sheikh abdullah bin abdulaziz bin baz àti sheikh muhammad salih ibn uthaymin rahimahumullah rahmatan wasi'a gbogbo àwọn àlàyé wọ́n ṣe ní ṣókí ń bẹ̀ tó jẹ́ pé ẹnìkankan ò ní rí àwíjàre láti sọ pé òun ò mọ̀ ń kí kí ọba adẹ́dà kó jẹ́ ká lè kí ní kíkí tí ó jọ ti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kó wá gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlù wà láyà torí gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú tá a dẹ̀ ti máa mú wa nínú tíra yìí náà gbà tá à ń bá ń kà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹlòmíì ó kírun o ìdá kan nínú mẹ́wàá aládàá ní orí ẹlòmíì ìdá kan nínú mẹ́sàn ẹlòmíì ìdá kan nínú mẹ́jọ ẹlòmíì ìdá kan nínú méje ẹlòmíì ìdá kan nínú mẹ́fà ẹlòmíì ìdá kan nínú márùn ẹlòmíì ìdá kan nínú mẹ́rin ṣàmọ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá ní àwọn ìdá ìdá ìdá yìí wọn ò tí ì rí nǹkan kan mú ẹlòmíì yóò rí ìdajì tó ń túmọ̀ sí pé bí ìrun bá ṣe jọ ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sí ló ṣe máa mú sí. Si tó ń túmọ̀ sí wípé gbogbo ahadith lórí bójìṣẹ́ ńlá sàlọ̀ sàlám ti kírun bó bá ti ṣe tó bá ti fẹsẹ̀ múlẹ̀ ara rẹ̀ náà ni tá a máa consider ojúṣe وتخير من ويتخير من الأدعية الاستفتاح ما تيسر له nígbà كينو كينو kírun bá dúró tó ṣe takbiratul tó ń wo ibi tó máa ṣe sùjádà sí yóò yàn nínú àwọn àdúà tá a máa tì síwájú lẹ́yìn ìgbà tá a bá ṣe takbiratul ihram àwọn àdúà yìí pọ̀ wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal-arda hanifan muslima wa ma ana minal mushrikin. إن الصلاة ونسك ومحياي ومماتي لله رب العالمين وحده لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ونقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس واغسلني بالماء والبرد والثلج وقوغا but imaamu sunna imaamu ahmed wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ yìí tó pọ̀ yìí irun òru lòjíṣẹ́ lásàásílà máa ń sábà ṣe tó jẹ́ irun tahajud irun nafla wípé èyí jọjú ni wípé subhanaka allahumma bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduka kí ni ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí yí pé eléyìí ni Umar bin Khattab radiyallahu anhu òun ló ṣe nínú mímbàrí òjíṣẹ́ lásìlá àlọ́sálà kìí ṣe pé ó ṣe nìkan ó tún gbé ohùn sókè pẹ̀lú rẹ̀ bí ìgbà tí ń fi ń kọ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ wípé tẹ́ ẹ bá ṣe takbiratul ihram tán o ẹ má gbàgbé àti ṣe eléyìí o eléyìí gangan ni ẹ ṣe o imaamu sunna rahimahullah tawasa imaamu ahmed bin hanbal ni tí ìbá ṣe pé léyìí ni ó mú jù fún ìrun ọ̀ràn yẹn ni nínú mímbàrí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Umaru ní máa fi eléyìí kọ́ àwọn èèyàn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀. Ah, nínú ọ̀rọ̀ Imam sunna ni ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ but tá a bá wele yóò tètè rọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwa olódo lọ́rùn láti tètè mú wá ju àwọn fọ̀páwọn rẹpẹtẹ tí ń bẹ ní ah, tí ẹgbà wá wá lórí rẹ̀ lọ kì í dẹ̀ tún ṣe yẹn nìkan ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn iṣẹ́ jíjẹ mímu àti oríṣiríṣi ó wà wájú wọn wọ́n fẹ́ mú ìwọ ọba adẹ́dà kó ń bẹ̀ pápápá ni gbàtí màmú bá wá ṣe takbiratul ihram tó wá jókòó tí wọ́n tún fa duawul istiftah nífọ̀pọ̀ àwọn rẹpẹtẹ kọ́rọ̀ mọ́ dàbí ọ̀rọ̀ sàbẹ tó kírun ní ẹ̀yìn Sayyidina Mu'az bin Jabal radiyallahu anhu kí ló ṣẹlẹ̀ tí Sayyidina Mu'adh radiyallahu anhu tó bá ti kírun àsùbá tó bá ti kírun tán lẹ́yìn òjíṣẹ́ náà sàlá sàlá ní mọ́sáàsì òjíṣẹ́ náà sàlá sàlá yóò wá padà wálé láti wá ṣáájú fún àwọn ará àdúgbò rẹ̀ bàbá yìí wọ́n kírun lẹ́yìn rẹ̀ njọ́ kan ó retí yọ lọ rùkú kọ lọ rùkú yọ lọ rùkú kọ lọ rùkú ọba ah. sálámà lẹ́yìn rẹ̀ lọ́ba bọ́ kan ló bá mọ̀ràn tiẹ̀ wá bàtí eléyìí dé ti Mu'adh bin Jabal kí Mu'adh tó ṣe pàkíyèsí rẹ̀ sí ẹrú ọlọ́run ọba yìí ti sáré òdiwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn méjèèjì pàdé níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó kọ́ńplẹ́ǹ fòjíṣẹ́ náà sallallahu alaihi yìí pé tí Mu'adh bá jọ láàrún lẹ́yìn rẹ̀ tán yóò wá wálé yóò wá máa fara níwá yóò máa fọ̀pá wọn n ti ń kà lẹ́yìn fatia nínú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe mọ n tí ọba tó dáa júwe rẹ̀ ó ní bil mu'minin ra'ufur rahim olùjíǹkì ni aláàánú ni fún àwọn olùgbàgbọ́ òdodo wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo ẹni tó bá ń ṣáájú lórí gbogbo nǹkan kó máa fi eléyìí sọ́kàn lórí àwọn tí ń ṣáájú fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní afatana antaya maaz ṣé ìrẹ maaz ó fẹ́ mú sẹ́ẹ̀rí sún àwọn èèyàn ṣe ni tọ́ǹba ti ń ṣáájú fáwọn èèyàn lórí ìrun lẹ́yìn fatia òjíṣẹ́ náà sàásùlà ń wá yan àwọn súrà tó jẹ́ pé níwọ̀ntúnwọ̀nsì tí kí ìmáàmù ó lè fi lé fún àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ kọ́ dàbí kọ́ mọ́ bà fara ni wọ́n. àyàfi ibi tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti sign out ni àwọn náà ti ta tán tí ìmáàmù bá fẹ́ di pé ó ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ni wọ́n sọ pé ìmáàmù tí yìí ṣe fẹ́ yá báyìí àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú kára mú ojú kára máa mọ pé wọ́n máa mọ́ra wọn bàbá kan á ti súnmọ́ eighty ìmáàmù tí ń ṣáájú kò lè bí twenty five lọ ó kírun fọ́jìrì wọ́n fi suratul ala àti suratul shamsi kì wọ́n ṣe sálámà báyìí bàbá yẹn ní ẹ má kírun ru eléyìí fa wàá mọ́ o wájú ọlọ́run ọba náà lẹ́wà ní ti pápá pápá pápá tó ní lára ni bàbá eighty ó ti yúzù mọ́ wípé níbi tí ìmáàmù ọba ti ń kásùbà tọ́ba ti ṣe tàbí ó ti lè hàn kó ṣe kẹ́ẹ́ yẹ ọ̀yìn sọ́ọ̀dọ̀ kọ́dẹ̀ mú balẹ̀ nítorí ti use mọ́nù kọ́dẹ̀ pẹ́ni kúkú dáadáa kí wọ́n pẹ́ni sùjádà dáadáa kọ́dà ó tún fi kún ó ní tá a bá faransé bàbá yìí kí la fẹ́ fi tara ṣe ṣé boxing la fẹ́ mọ ṣe ni àbí wrestling bàbá yẹn sọ bẹ́ẹ̀ tí ì bá ṣe wípé àwọn tí wọ́n rí báyẹn tó bá jẹ́ yí pé irú wa ògiri wa ni tá a ti mara wa ní gbogbogbò tàbí arid ìdí kan tàbí kejì fẹ́ ṣẹlẹ̀ pé àwọn èèyàn fẹ́ sáré ṣe nǹkan kan imam yóò mọ ahwal àwọn conditions àwọn tó ń lead báyìí yóò ṣe níwọ̀ntúnwọ̀nsì fún wọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó gbé kalẹ̀ ó sọ fún ma'ad dalawan ó ní bíi suratul aala bíi suratul shams bíi suratul inshirah bíi suratul duha àti wàlẹ́lì ìdáyàgṣà òjíṣẹ́ náà sàn sálàm ọ̀wọ̀n fún báwọn bíi level limit yẹn ó ti tó fún àwọn jàmá torí pé kí iṣẹ́ rí kó má bàa wọn ṣe òjíṣẹ́ náà sàlàm àṣọ lẹ́yìn ìgbà tó bá ti ṣe kìrọ̀ àtàn báyìí yìí máa dákẹ́ díẹ̀ yìí ń sinmi tó bá ti ka Fatiha tán tó ka sura tán yóò sinmi díẹ̀ lẹ́yìn ilé thumma yarka thumma yarfa yadayhi wa yukabbir wa yabqa mutma'inna fi ruku'i lẹ́yìn eléyìí yóò ṣe yóò tún raise ọwọ́ méjèèjì ìmà lọ síbi èjìká tàbí síbi etí yóò wá lọ sí rúkú pẹ̀lú pẹ̀lẹ́kùtù tí ò ní ṣe wípé à ń sáré. yóò máa wo ibi tí ó fẹ́ sùjádà sí yóò fi di orúnkún mú dáadáa yóò mú yóò mú dání yóò máa wo ibi tó fẹ́ sùjádà sí yóò mú àwọn àkàrò wá tó pọ̀ níbi eléyìí náà imam yóò ṣe eléyìí níwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n ẹni tí ń bá ń dànù rẹ̀ kí bọ́ bá wò ó o lè lo hour kan lórí rẹ̀ but kó ṣe níṣe tó jẹ́ wípé kò ní kọjá àlà pẹ̀lú rẹ̀ débi pé òun gan gbàgbé pé orí ìrun lòún wà. aláwọ̀ lọ́kọ̀rọ̀kọ̀ àtò wàdíkà àmọ́ntò wàlákà sílámtò kọ́ṣíà yóò mú gbogbo wọn bá wọn wá gbogbo àwọn àkàrà yẹn tí ò bá lè mú gbogbo àwọn eléyìí wá subuhu kudus rabbul malaikati horo subhanakal malikal kudus gbogbo àwọn eléyìí tí ò bá lè mú wá. سبحان ربي العظيم وبحمده bihamdihi لي سبحان ربي العظيم وبحمده bihamdihi لي ala laqal yóò mú mẹ́ta wá subhana rabbiyal azim wa bihamdihi aghfirli àwọn èèyàn ti ń sọ pé eléyìí ìbáramu èyí tẹ́ ń fà lọ rọ̀kátù rọ̀kátù yẹn àwọn ọmọ yẹn but ẹ jẹ́ ká wá síkò ká kọ́ àwọn nǹkan wọ̀nyí torí tá a bá mọ̀ túmọ̀ wọn láàmú ọkọ̀tù àbíkà àmọ́ntù alákàsílámtù kọ́ṣíà mọ̀kì wọ́bẹ̀sọ̀ ìlẹ́dì kọ́lọ́kọ̀ wọn gbogbo orúkú gbogbo àwọn àdúrà wọn mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fún ọba tó dá mi ọpọlọ mi orí mi oríkèéríkèé mi ó ń tẹríba fún ọba tó dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń bá ń wá ìtumọ̀ rẹ̀ yóò máa dùn mọ́yàn ní téèyàn bá ń ṣe pípẹ́ yẹn kò ní níyàn lára subuh qudus rabbul malaikati wa ruh allahumma inni a'udhu biridaka min sa'atika wa bi ma'afatika min uqubatika wa bika mink la uhsi thana'a alayk anta kama athnayta ala nafsik gbogbo orun kama wọn téèyàn bá ń ti ń wò túmọ̀ rẹ̀ ah, yóò máa dùn ṣe but tí agbára ò bá sí fún yàn subhana rabbi al-azim wa bihamdihi ọ̀fẹ́rù mímọ́ ni fún ọba ọba mi ọba tó tóbi tó gbọ̀ngbọ̀n nínú ọlá rẹ̀ ọpẹ́ ni fún foríjìn foríjìn alẹ́ mẹ́ta láti bẹ̀ èèyàn lọ sí rúkú sujud èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù bá a ṣe máa kó àwọn ẹ̀rí wá ń gbò báyà ó ní kí ọwọ́ kókó lọ kí orúnkún tó lọ táwọn àfa sọ lórí eléyìí lóríṣiríṣi èyí tó tẹ̀ wọ́n bẹ̀ jù á máa mú wa ìgbà tá a bá ń kó àwọn ẹ̀rí wá lórí gbogbo àwọn oríkèéríkèé tó o bá ti lọ ibi tá à ń wò ní ìgbà tá a nàró dúró pé ibi tá a fẹ́ forí kàn ní a kọ́kọ́ mọ́wọ́ lọ́lẹ̀ a wà mú orúnkún lọ mórí lọ. ibi àwọn ibi tá a gbọ́dọ̀ fi sùjádà orí àti mú ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹpàkò méjèèjì á pa wọ́n pọ̀ báyìí. orúnkún méjèèjì náà á papọ̀ á náà níwọ̀ntúnwọ̀nsì tí abíyá ó fi hàn gẹ́gẹ́ bí ẹgbàá wa ṣe wáyé pé ọmọ ẹran kékeré ó lè gba ibẹ̀ kọjá. Ja, ja, ja èyàn ní wípé bí tá a bá fọwọ́ kàn ìmọ̀ kó ṣe déédéé jìká wa tàbí kó wà ní ibi iwájú díẹ̀ kí orí wa wá wà láàrin rẹ̀. dhikr tó wà ń bẹ náà ni subhana rabbiya wa bihamdi ọba tó lékè olékè ọlá lórí àràṣì ọpẹ́ ní fún foríjì gbogbo àwọn oríkè ló ní àwọn àdúkàrí rẹ̀ àdúrà rẹ̀ tó dẹ̀ nítumọ̀ lẹ́yìn ìgbà tí a bá ṣe léyìí tán alẹ́ àkọ́lù mẹ́ta سبحان ربي على علا وبحمدي اغفر لي سبحان ربي على علا وبحمدي اغفر لي سبحان ربي على علا وبحمدي اغفر لي òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ibi tó lọ́lá jù téèyàn tí màá bẹ lọ́hùn lórí ní tó bá ń fẹ́ ó ní sùjádà nítorí náà ṣé àwọn àlàyé ọ̀rọ̀ ni ó wá pàṣẹ ń bẹ̀ ó ní ẹ kún fún àdúrà lórí tẹ̀ ń bá ń fẹ́ ní sùjádà ó kù dẹ̀dẹ̀ kí ọba adẹ́dà kó fi tẹ̀ ń fẹ́ kó fi tó yín lọ́wọ́ torí kò sí ìgbà téèyàn máa ń sún mọ́ ọba adẹ́dà nínú ọ̀run tó tó ìgbà téèyàn bá wà ní sùjádà nítorí iṣẹ́ náà sallallahu alaihi so a tọrọ àforíjì a tọrọ kí ari sunsun ma a tọrọ kọ́yà wa ya ìmọ̀dẹ́sẹ̀ a rẹ̀ tọrọ wípé kó fi sísìn kó fi rọ̀ wá lọ́rùn torí ntí ọ̀rọ̀ ẹ̀dá máa ń fi níyànjú láyé àti gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ó ní wípé kó jẹ́ ẹrú ọba adẹ́dá nìkan tó jẹ́ pé òun nìkan ní í sìn ní gbogbo ojú ọ̀nà rẹ̀ lẹ́yìn ìgbà tí a bá lọ wọ́tẹ́rẹ́fẹ́ mina sojúd sàjìdàn àtà tààtàdìdà sàjìdàn amin rọjà jàlísàn ó padà sí láti sùjádà yẹn ó padà sí jókòó ní èyí tí ó jẹ́ ìjòkó tí ó mú tán tí è ṣe pé èèyàn wà lé góńgó nígbà tó bá dìde lórí sùjádà tán yóò jókòó dáadáa tí gbogbo oríkèéríkèé ọbọ̀ pò eléyìí náà ní àwọn àdúrà kọ̀ọ̀kan tí yóò ṣe alamakfurli warhamni wadini wazukni wajibirni wasturni foríjì ibi mo bá kù sí bá ń tún sí kẹ́mi bòmí láṣìírí tọ́ kì í ṣe just àdúrà lásán tó fi jẹ́ pé gbogbo kírunkírun bí ń ṣe ń wo àwọn àdúrà yìí bó ń ṣe ń ṣe kó máa mọ ìtumọ̀ rẹ̀ torí látara bẹ́ẹ̀ yóò máa rinlẹ̀ sí nínú ọkàn irun tí ń kí yóò máa nítumọ̀ sí kọ̀ọ̀kan ní jẹ́ yí pé nǹkan lé góńgó lẹ́ ń lọ́rùkú lẹ́ ń sùjádà. alhamdulillah. yàtọ̀ sí pé èdè òyìnbó àti rí àwọn citadel aha isnul muslim. muslim wọ́n ti tú sí yorùbá wọ́n ti tú sáwùsá wọ́n ti tú sáwọn èdè tó pọ̀ lọ rẹpẹtẹ tó jẹ́ yìí pé tọ́n bá ń wá ojúlówó nankali inú rẹ̀ ló ti bá kí lẹ́yìn nankali ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlá àsìlám lórí oríkèrí oríṣiríṣi tí ń bá ń dà wá láàmú bó o la ṣe ṣe tá a fi bọ́ nù ẹ̀ téèyàn máa ti ń ṣe gbogbo eléyìí lórí yìí pé gbogbo bóun ṣe ń ṣe nǹkan òun yóò mú gẹ́gẹ́ bọ́lọ́hún ọba ṣe fi hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wàhálà wípé wọ́n ó ń sáré ká lọ́nà tí ò tọ́ kò ní sí bẹ́ẹ̀ mọ́ yóò tún wá lọ sí sùjádà bẹ́ẹ̀ náà subahana rabi alaala wa bihamdi aghfirli ètò minimum bẹ́ẹ̀ jù mẹ́ta ọ́ Allahumma laka sajadtu wa bika amantu wa سجد وجهه للذي خلقه وصوره وشق فيه سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين سبحانك الملك القدوس وتشي níwọ̀n tí wọ́n sọ fẹ́ni tó bá lè ṣe àwọn onífọ̀pá wọn yẹn but minimum tí gbogbo mùsùlùmí yẹ kó ṣe nínú sùjádà òní subhana rabbiyal a'la wa bihamdi rafetli mímọ́ ń bẹ fún ọba mi ọba tó lékè ọlá ọpẹ́ ń bẹ fún foríjì mi lẹ́yìn eléyìí èèyàn tọrọ gbogbo ntí wọ́n bá ń fẹ́ tó bá wá fẹ́ dìde sókè fúnra ká ẹ lẹ́ẹ̀kejì yóò ra jókòó díẹ̀ eléyìí ni ìjókòó sinmi jẹ́sẹ̀tìlì ìsìtìráhà gbogbo àwọn aráka yòókù náà bí ó ṣe mú wá nìyẹn inshallah al-karim bá ṣe mú látòrí kíkọ kankan títí tá a fi parí rẹ̀ ńlá máa dánu lé ní àwọn ìjókòó wa tó fi jẹ́ wípé pẹ̀lú ògo ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala irun wa yóò jọ tiẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam tí irun ẹ̀dá bá dẹ̀ ti jọ tiẹ̀ àà maqbul insha allah gbígbà ní ọ̀jẹ̀ lọ́wọ́ bá dẹ́dà láìsí pẹ̀lú wàhálà tọ́lọ́mọ bá bá ti gba irun nǹkan gbogbo ń tá a bá ṣe ládùúà nínú rẹ̀ náà sì wẹ̀ allah subhanahu wa ta'ala kò ní fi dùn wa ló fi jẹ́ pé ntọ́ fẹ́ ká dùn òun ó tètè gbà kọ́ mọ́ fi irun rárẹ̀ gbogbo ń ń bá ń fẹ́ kọ́ tọrọ lọ́wọ́ bá dẹ́dà ní irun òun rẹ̀ kí ọba adẹ́dà ntàn bẹ̀ẹ́ fúnlé lórí kọ́mọ́sá fi tó wa lọ́wọ́ kọ́mọ́jì ọpẹ́ kọ́mọ́jì ojú kó ṣe ní kóyákóyá kọ́ba falùbáríkà sí kọ́dẹ̀ gbàrún náà lọ́wọ́ wa asalaamualeykum wa rahmatulahi wa barakatu. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan. ìbéèrè àwọn jama wa lókè ní àkọ́kọ́ ọ̀rẹ́ wọn ti ẹtì. Naam. látara báyìí rògbò rọrùn fún sojú ìdúnnira bákan náà so wọn wá lẹ́yìn ẹ fi hàn lẹkọọ kí pé ṣé ìrẹ́ níbẹ̀ lè kí olórí ìjòkó ìyẹn ìbéèrè sí ilé ìjòkó. kò gbọ́dọ̀ fi múlẹ̀ láìkí téèyàn bá ń pọ̀ kàkà kú lọ́wọ́ tó yé bá ṣì wà fún un ṣùgbọ́n kò lè nàró ni ó lè dú ìjókòó nìkan ló lè wà tí ó lè jókòó ìdùbúlẹ̀ ló ṣùgbọ́n ìka rẹ̀ lè ó sì move yóò dà níyàn àrùn yóò fi lè ṣe òró ìkàkàn yìí tó nà yìí yóò fi lè ṣe rúkú yóò fi lè ṣe sùjádà bí ó ṣe kinu Allah subhanahu wa ta'ala kò fi irun bẹ́ẹ̀ dà kankan lópin ìgbà tí òye bá ṣe òye òye ṣì wà fún tóye bá wà fún tí ara kankan ọba wa ṣe é gbé ṣùgbọ́n ó lóye nínú kọ́ máa fòye yẹn kì í. bó bá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ìlú dàrú kọ́lọ́mọ́dà lùwárò kò sẹ́rì fún un láti pàmùtì tó bá ti ṣàlùwàlá tí ò bá sómi yóò ṣe tẹ̀ ẹ́ mọ́ gbogbo wọ́n wá ṣe rọrùn sí ni wọ́n máa kì lọ́yọ́ máa sálà wẹ́dẹ̀ máa kì wẹ́dẹ̀ máa kì bẹ́ẹ̀ yóò fi sálámà. irun kò sẹ́rì fún ẹni ẹ̀dá láti gbé ìrun jù Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sàlám wà lójú ogun ta ni jagun fún sàlám síbi Allah subhanahu wa ta'ala àwọn kèfèrí ń wò yí pé àsìkò oorun wọn fẹ́ tó tí a bá ti wà lórí irun nísìn káwọn ó ṣe wọn mọ́bẹ̀ káwọn pa wọn síbẹ̀ wọn mọ̀ yí pé ọba tó máa ń ṣe sallallahu alaihi wasallam ó mọ́nítọ̀ gbogbo ẹ̀ kásìkò ohun tó tó Allah subhanahu wa ta'ala sọ àwọn ayat kalẹ̀ wípé ẹ pínra yín sí méjì káwọn kan mú nǹkan ogun dání kí wọ́n máa fi ṣọ́ àwọn tí ń kírun táwọn kan bá ti kí rákà kan pẹ̀lú rẹ̀ kí wọ́n dìde àwọn tí wọ́n mú nǹkan ogun dání káwọn náà take over àwọn tí wọ́n ti kí kàn kí wọ́n kí yòókù ní bó bá ṣe rọrùn sí. ló fi jẹ́ pé sifat lórí solatul khawf ó pọ̀ rẹpẹtẹ bó bá ṣe rọrùn sí ni irun Allah subhanahu wa ta'ala òfin bẹ́ẹ̀ ni kankan ó pin ipa tó yé bá ṣe wà tó bá dákú kọ̀dẹ̀rúfẹ́ àánìwò kọlọ̀ tó bá sùn kọ̀dẹ̀rúfẹ́ àánìwò kọlọ̀ tó bá yẹ pé ọpọlọ ó sáfẹ́rí kọ́lọ́ ọ̀yà wáyà kọ̀dẹ̀rúfẹ́ àánìwò kọlọ̀ títí tí òye ó fi dé tóyè bá ti dé sí ni ó gbọ́dọ̀ mú wọn wá ló fi jẹ́ wípé ẹni tó jẹ́ wípé ọkà subáàtì lọ́ba fòrun bẹ́ẹ̀ bóyó rẹ̀ ìgbà tí ó jì sí aago mẹ́wàá alẹ́ ti lù ó ti lù àsìkò tó jí sí wọn àsìkò tá àyílà rẹ̀ tó nù àsìkò tá àsìrì rẹ̀ tó nù àsìkò tí mọ́gírìbù rẹ̀ tó nù àsìkò tí ìṣà rẹ̀ tó nù. yọdẹ ọrọ kò ní kò ní ṣe wàhálà kankan mọ́ ntí ó kàn kù tí ó ṣe kó lè ṣe izalatul najasa tó tọba ní ìdí pé kó lọ tọ̀ kó tọba ní ìdí kó yàgbẹ́ kó yàgbẹ́ tó ní junub kó wẹ̀ kó wá bẹ̀rẹ̀ ẹ̀rùn kó kí àsìkò nù kó kí asiri rẹ̀ àsìkò rẹ̀ nù kó kí magrebu rẹ̀ àsìkò rẹ̀ nù kó wá kí àsìkò rẹ̀ nù òjíṣẹ́ náà sọ siwa kò sí atonement kankan fún jùlọ náà lọ ó mu wá náà ni falyusalliha idha dhakaraha kó mu wá nígbà tó bá rántí tàbí masalan nǹkan kan tó máa ń fún yàn ní wàhálà dáadáa tí máa ń mú gbàgbé wá dáadáa ó ní kọ̀mpútà bóyá wà lórí rẹ̀ ọ̀ká subáàtì ó wà lórí rẹ̀ ó wà nínú ilé tó wípé ó wà ní AC alhamdulilah allah subhanahu wa ta'ala ó ti mú eléyìí mú wáyé nísìnyí pé àwọn softwares tí wọ́n ń pèrún lórí system wọ́n ti but tí ó bá yẹ pé àsìkò tí ò tí sìn yẹn ni wọ́n bá bẹ̀rẹ̀ lórí system arọ́mọ ya wa rí <laughs> ìgbà yẹn àwọn computing kìíní yìí ó ṣẹ̀dẹ̀ ni wọ́n wá rí software kan tí wọ́n send sí láti uk wọ́n wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ láti nǹkan bíi ten o'clock lọ́sàn-án ìgbà tí ó wá go two thirty lóru bus stop lọ bá àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n ń wá ká pé bóyá ó ti ṣe kìíní ń bọ̀ wá go báyìí ah yé kí n sáré ṣe lé yé kí n mú kí lé kí n ṣe kí n tó ń ṣe nù títí títí two thirty lóru wọ́n ní kọ́ <laughs> so irú nǹkan báwọn but alhamdulilah èyí ò ní sìn yaani kò sí ozone fún torí pé kíni àwọn softwares ti wà rẹpẹtẹ fún àwọn system kò sí bí jawal uh, eh, answer bó ṣe léwu kó pọ́kú lówó ètò àsìkò òun yóò ti wà tí wọ́n install lé lórí àwọn eh, Quran lóríṣiríṣi ó ti wà tó yẹ pé wọ́n gbélé lórí tó yẹ pé èèyàn ó lè rí nǹkan kà kọ́lọ́mù má jẹ́ wọ́n jẹ́rìí burúkú lé wa lórí níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama torí bí ó ṣe wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tí ó kọ́ distractions rẹpẹtẹ náà tún pọ̀ Facebook WhatsApp to go to come gbogbo ẹ̀ ló kúnlẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ tó yẹ pé àwọn ẹlòmíì ò bísí lórí rẹ̀ látàárọ̀ dálẹ́ báyìí péèjì kuraani kan ṣoṣo kò ní rí kàlẹ́ òjò wàhálà kàtí ń bí èèyàn bá dẹ̀ ń ṣe ń ka kuraani sí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó sì máa fi àlùbáríkà sí àsìkò rẹ̀ sí lọ́rọ̀ rẹ̀ ó sì máa yanjú sí òdodo ọ̀rọ̀ ni jẹ́rìbù jẹ́rìbù ẹ tẹ́sí ẹ̀ kí a máa kà at least kírun tán bí ṣe ṣíìtì kan lórí kà bí ṣíìtì méjì ò ń gbìyànjú júzù kan lóòjọ́ gbogbo àwọn tí à ń rò pé bọ́yá wọn ò serious nǹkan kan lórí sísè àrí nínú wọn tó ẹgbẹ́ kan tó sùn wọn ka jùsù mẹ́ta omi ka jùsù mẹ́fà yàtọ̀ sí èyí tí ó fi dìde lóru tí ó fi kírun tó yẹ pé àárẹ̀ ọgọ̀rọ̀ tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan parí kọ́ àn ọ̀tá àrọ̀ máa yá tó jẹ́ pé yà ni yóò lóun ṣe gbìyànjú inú Ramadan nìkan ni ọmọ aráyè kakọ àn wàá bá kátìrì mọ̀rọ̀ ewu burúkú ni ká ṣọ́ra lórí gbogbo àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí kò sẹ́ excuse for anybody láti gbé irun jùlẹ̀ tí ò bá rọ̀ ọ́ lọ́rùn ní òrò tó bá jẹ́ pé jókòó ni kó jókòó kírun kó fi rùkú kó fi ṣe títẹ̀ sájídà rẹ̀ kó tẹ̀ díẹ̀ sí ju ti rùkú lọ bọ́bá wà plane náà bí ó ṣe kírun bá wà ní ọkọ̀ ojú omi yóò ṣe kí náà so eléyìí pàtàkì kò ní kò sí ẹ̀rí fún láti bíi masajid báyìí inṣàlá àárín jìn lẹ́yìn náà fún masjid wa ń bí àwọn àga kọ̀ọ̀kan yóò wà fún àwọn tó bá rẹ̀ alhamdulillah àti ìlérú case báyìí ní agbo wa àwọn tọ́lọ́wọ́n bá fi ṣàdánwò fún kọ́lọ́wọ́n bá kọ́ bá wò wọ́n sàn lórí àga Makka Medina masjid al-aqsa gbogbo àwọn masajidi ńláńlá tó jẹ́ wípé mókè nínú àwọn masajidi àwọn facilities báyìí wà fún ẹni tó fẹ́ jókòó kírun tó jẹ́ pé kò lè nà ró torí pé allah subhanahu wa ta'ala kọ́ ìdá kan tó pàtàkì nínú ma ma wà ní pé ma ja'ala Allahu alaykum fi dini min harajin ntí yóò ní lára àgbéléyìn lórí nínú ẹ̀sìn yìí la yukallifullahu nafsan illa wus'aha so gbogbo condition tí ẹ̀dá bá wà lópin ìgbà tó bá jẹ́ pé òye ṣì wà fún irun ọ̀gbọ́dọ̀ bọ́ sásìkò rẹ̀ kí ọba adẹ́dàá kò fi rọ̀ wá lọ́rùn náà wọ́n á dọ̀ fi dákun lọ́kàn. Naam. Naam. a ṣe níbi àwọn ètò bó ṣe jáde láyé ìyẹn ní àkọ́kọ́ béèrè tí wọ́n béèrè lórí ẹ̀. ẹlẹ́kejì ni ó pé ṣé wọ́n lè jogún ẹ̀. na ọ̀ràn yẹn ni wọ́n sin wọ́n sin just wọ́n gbé kòtò wọ́n bò mọ́lẹ̀ ìgbà tí ìṣe tí ìṣe olùgbàgbọ́ òdodo kò sí ìrun fún un wọ́n wọ ẹni bí wọ́n ṣe ń ordinarily wọ́n dẹ̀ bò mọ́lẹ̀ torí wípé nígbà tí bàbá sayidina ali radiyallahu anhu tó jẹ́ ọ̀nkò òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó jáde láyé sayidina ali radiyallahu anhu ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní ọ̀nkù rẹ̀ ni kẹfìrí ó ti tàlẹ̀ ń pa ó òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní lọ́ọ́ ṣètọ́jú rẹ̀ kó sìn ó dẹ̀ sìn gbàtó sẹ́tàn ọ̀sọ̀ fún náà sallallahu alayhi náà sallallahu alayhi wa sallam ló fi pé mustahab ni ẹni tó bá wẹ òkú yọ mustahab kì í ṣọ̀ràn yẹn so ẹni tí ó bá jẹ́ pé ó ní àwọn òbí tí wọ́n ṣe mùsùlùmí tí ọba adẹ́dà wa kádàrà wípé wọ́n tán sórí bẹ́ẹ̀ yóò gbé wọn sí ṣé yóò jogún sheikh islam ibn taymiya rahimahullah rahmatawasiya ló sọ pé wọ́n lè jẹ nínú rẹ̀ but kìí ṣe torí pé tí wọ́n bá filẹ̀ láì nípìn bẹ́ẹ̀ tí wọ́n filẹ̀ yẹn yóò tún ran kófòrò lọ́wọ́ but uh, kìí ṣe pínpín bá ṣe pín ogún ti mùsùlùmí torí wípé ogún mùsùlùmí olúkálukú ní bí ó ṣe ìpín tí ó gbà bàbá ìyá ìyàwó àwọn ọmọ tí wọn ò bá sí mọ́ àwọn tó tún kù kìí ṣe pé ìyẹn nìkan wọ́n ní àwọn portions fractions tolúkálukú máa gbà tí ọba ọba adéda ti pín torí tó sọ ní nasiban mafurudọ ìpín tó jẹ́ pé ọ̀ranyàn ni ẹnì kankan ò gbọ́dọ̀ tẹ́ńpà pẹ̀lú ẹ̀ bóun ọba adéda ṣe kí na wọn fi ṣẹlá kọ. na. sallallahu alaihi wasallam. àwọn ẹ̀gbà wa wáyé pé. Sayyidina Abubakar radiyallahu anhu àtàwọn khulafa rashidin wọ́n fa àwọn àfikún kan fún okun láti fi ní bó ṣe bá condition tí wọ́n wà mọ́ ó ní sultan sultan Nigeria Abubakar afasawọlá ọ̀yọ̀rá ló fi pàṣẹ wípé gbogbo àwọn masajidi wa torí condition táwọn mùsùlùmí wà ní Nàìjíríà lẹ́nìí àti láyé in general káwọn imma ní ẹ̀yìn gbogbo nínú gbogbo òrun kí wọ́n máa ṣe kùnúùtù kí ọba adẹ́dà kó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ àwọn mùsùlùmí kó dẹ̀ gbé alékè àwọn ọ̀tá wa àti tinúlé àti títà so èèyàn ní wọ́n tún wọ́n sí àwọn alfaz tí ò sí nàkàrọ̀ ń bẹ̀ tó pé àwọn alfaz ní tó jẹ́ pé yàní ó mú dùá wa pàápàá jùlọ tí wọ́n bá wà máa súra èèyàn lè mú wa wallahu a'lam. Hmm? Hmm? láti fi kí ọ̀gọ̀rọ̀ àwọn afa àpàmìtì wọn ni kò sì tó burú bẹ ẹbọ tí wọn ń raise ni wípé kí ni content ẹ ṣé n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ṣe wípé wọ́n fẹ́ fìkan gbà kan látara wípé ibi tó ti ń jáde àwọn ọ̀rọ̀ wa tó pọ̀ wípé àwọn ọ̀tá mùsùlùmí ni wọ́n pọ̀ ń bẹ̀ wọn ò dẹ̀ fẹ́ kí mùsùlùmí ó pọ̀ mọ́ so látara gbígbà àwọn ọmọ tí wọ́n bá gbà àti ṣe wọn àti bímọ níjọ́ iwájú ó lè léwu tí wọ́n rèézì nípa rẹ̀ ní bọ́tẹ́ uh, mo mọ̀ pé ìgbésẹ̀ ń ṣẹlẹ̀ kí wọ́n gba níbi tí ó jẹ́ ti èyí tí ò ní léwu tí àwọn ìjọba ń ṣètò lé lórí láti bí Indonesia tàbí Malaysia tàbí àwọn duwọ́lù islamia tó jẹ́ wípé kọ́ńtẹ́ǹtì rẹ̀ ṣe kọ́ńtẹ́ǹtì tí à ń bẹ̀rù pé ó ṣẹlẹ̀ náà. wọ́n ní fífi omi gbóná jọra tó kí ni ẹ̀rí sí yẹn náà. tí omi tútù ọba lè tí èèyàn ò lè tolerate ẹ̀ kò sí tọkọ fún. bẹ́ẹ̀ni ìgbà tí ò bímọ gan tó bá ń fomi gbóná jóra kí ni òfin tó dé belinda sí ìgbà tó bá wà bímọ tó ní hájà fún. masalan ibi tí mo bá ti jáde tí mo ti wẹ̀ tí mo ti jáde. jáde ọmọ àyà kan sọ pé tíyàn bá ṣe mistake wọbẹ̀ ni bí mo ṣe jáde tán bí ìgbà tíyàn kó sínú oven ni torí omi tó hó tó gbóná gán lèmi máa fi wẹ̀ ebi pé ayé <laughs> máa pé subhanallah èmi rẹ̀ rí gbígbóná rẹ̀ pàápàá jùlọ tó bá tiẹ̀ tún wá jẹ́ bí mamlakatul arabiyyat saudi àti yẹ pé eh, kò sí pé àmúná lọ àwọn ilé ìwẹ̀ gbogbo. Eh, omi gan omi tí ń jáde lẹ́nu táfùbá o fẹ́ẹ́ lè fi pọ́tì làṣẹ. so ìgbà tí èṣe tí ò ní hájà fún gan tó bá filẹ̀ tó bá ní hájà fún láti lómi gbóná kò sí ní tó bó. wọ́n tó fi tó dákun àwọn tí wọ́n láti dàmá mo ní káwọn kọ́kọ́ kọ̀sídà wọn. <laughs> ṣé ẹ padà sí dàmá mi lẹ́yìn. dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ torí pé now no doubt wípé ìbéèrè lọ sí ọ̀dọ̀ àwọn àfa àgbáyé pé situation Nigeria o sọ yẹ kí mùsùlùmí ọ bá wọn kópa nípa à ń dìbò àdìbò no doubt ìbéèrè lọ síbẹ̀ kí ni wọ́n sọ kí làwọn àfa wa ń bí náà sọ. So ó pàtàkì mo ṣe rántí pé as of day before yesterday mo ṣe nínú ọ̀kan náà wà fáwọn mo ní báyìí wọ́n ní pẹ̀lú condition ti nàìjíríà wà mo ní rárá kì í ṣèyún là ń sọ tá à ń sọ ní pé àwọn ẹ̀rí wo ni ká kalẹ̀ inṣàlá alkarim a ṣe máa sọ̀rọ̀ lórí rẹ̀ a fẹ́ kó jẹ́ pé a yẹn lórí khutba a wà á flesh yẹ nínú halkọ ni ntọ́fà nìyẹn but inshallah kiri máa máa sọ̀rọ̀ lórí ẹ̀ kí ó tó ṣẹlẹ̀ inshallah gbogbo ohun tí àwọn afa sọ lóríṣiríṣi